الصلاة على النبي الكريم صلى الله عليه وسلم النبي لا دا كلا يوم بوم كتيري ẹni ọba yòówù ànábì dáadáa. رب اغفر لأمواتي صلاتي مع لأبناء رب العالمين رب العالمين وهم شهداء شغبا وشيكو يا إلهي كذا أسد وسر السابقين وسر السابقين نكيب العلم والأشراف حقا عبيد الله عين للمتقين عبيد الله عين كذلك كذلك مرشدي يا حيا صلاتي كذلك مرشدي يا حيا صلاتي أمير الجيش فخر الصالحين الجيش فخر وما تكون في شأن وما تتلو منه من قرآن ولا تأملون من عمل إلا كنا عليكم شهودا يستفيدون فيه وما يعزب عن ربك من مثقال ذرة في الأرض ولا في السماء ولا أصغر من ذلك ولا أكبر إلا في كتاب مبين ألا inna awliya Allah la khawfun alayhim wala ẹni ọlọ́run bá ń bẹ lára rẹ̀ kó bá pariwo Allah. ọlọ́run wọn la gbólóhùn Allahu akbaru tí gbogbo àwa jẹ̀mọ́ ta wí yẹn gbogbo àwọn tí wọ́n ṣẹ̀ wá kalẹ̀ tí wọ́n ti lọ ọlọ́mọba wa kẹ́ gbogbo wọn. ẹ dákun ẹsẹ̀ ámì lójúlé mẹ́sẹ̀ẹ̀sán tó sọ gbogbo tí ń jẹ́lé sàláńtì papọ̀. ilé wa nílé ṣìrú ilé wa nílé ayé o gbogbo ojúlé mẹ́sẹ̀ẹ̀sá ilé alágbàjá ó fi wá dédì ilé sàláàdì. kàzá ọlọ́run bá wa kẹ́ gbogbo wọn ẹni ó bá sàmì ọlọ́run ó kẹ́ òkú tiẹ̀ náà ẹ bá ń ṣe ámì dáadáa adúpẹ́ tọ́lọ́wọ́n jẹ́ kí yányán tán yányán ò tán yányán ò tán yányán ò tán. ìsọ fún amirul muhajiri ńgbà tá a fẹ́ wọlé mo ní alhamdulillah. Ee. Eh. Ahmed Alasala. ẹ bá ń wí papọ̀. tọ́yé bò ọ̀sẹ̀sẹ̀ mẹ́nu rẹ̀ nìyẹn. ń bọ̀ ń bọ̀ bá ń fi lábíkù yẹn bá ń tún lábíkù lábíkù lábíkù lábíkù. wàzákà lábíkù lábíkù láwíbù láwíbù bọ̀ wá ìzùnà líkẹ́bí lisanu lẹ́ka omi nasiru náà sọláàtì lisanu lẹ́ka omi nasiru bọ̀ bọ̀ bá ń túbẹ̀ ń wí dáadáa tó bọ̀ tọ̀yìnbù tọ́ ọba wí dáadáa ibò káàdì fún ọba. القوم ناصرنا صلاة أبوي قوم ناصرنا صلاة حلقتنا صلاة كذاب الشيخ حلقتنا صلاة ẹni ó bá yòówó ànábì ó lọ Mẹ́kà lọ́dún bó ti lè wù kówó Mẹ́kà yẹn ó pọ̀ tó nínú owó láti mú yòówó ànábì dáadáa adúpẹ́ adúpẹ́ adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tọ́lọ́hún òṣèlè wa nílé tí wọ́n máa kọjá tí wọ́n máa ṣe káàsà sí pé káàsà ń táwọn ẹ̀ bá dé báyìí táwọn èèyàn kọjá tó wọn ni ó ó Allahu káàsà ọlọ́run ò jẹ́ wọ́n sọ bẹ́ẹ̀ sínú ilé wa ẹ wí. ee lisanu le kaomi nasiru. bàbá wa Khalifa Salaty ń bẹ lẹ́kọ̀ọ́ tí wọ́n ń kilẹ̀ lẹ́kọ̀ọ́. bàbá wa Ìmáàmù Sàláàtì wọ́n ń bẹ nílọrin tí wọ́n ń milẹ̀. mbọ wọ́n ń mi àbí wọn mi. Màwùlánà Amirul Waizina àwọn náà ń bẹ lọ́rin tí wọ́n ń. katoani bagadọsi maulana. شيء الحلقة حلقة حلقة حلقة حلقة حلقة حلقة حلقة مولانا لسان لقوم ناصرنا صلاتي لسان لقوم ناصرنا صلاتي kọ́lá ṣìláfin náà ń bẹ lẹ́kọ̀ọ́ tí gbogbo nǹkan ń mì lẹ́kọ̀ọ́. bàbá mukadamu sọ́ọ̀lì yìí náà àwọn náà ń bẹ lọ́rin ní àyè. àwata àwata wa jẹ́ ọmọlẹ́yìn wọn àwa wa ń gbá à ń gbá lẹ́lẹ́gbẹ̀gbẹ́. ee hali bọ́ọ̀tì. Ah, ah, àbúrò bó pè wá ń sí Ronaldo ọlọ bó dẹ̀ pè wá ń Messi Messi ọlọ captain bẹ́ẹ̀ kò sí kò sí wíńgì tá a lè gbá kẹ́ ẹ alikọtì náà sọlá mandiri ńkọ́ mandiri rana dáadáa ẹ̀yin lè já sunkún bí nǹkan ńláńlá tó bá kú ò láàyè kan ayé ó máa wò pé ṣé irú tó lọ òun lè wà ń bẹ̀ mọ́. mọ̀lánà ṣe wò láhálùkọ̀ ẹ bá mi wí bẹ́ẹ̀ dáadáa ni. bí èèyàn ò bá wò yín dáadáa yóò ṣe bí baba nàkíkù làṣẹ́ráfì ní í ṣe tẹ̀síìrì téèyàn ò bá jòkó tì yín èyàn ó ṣe bí baba amiru jésì náà ń ṣe tẹfsiri àṣẹ gbogbo àṣẹ gbogbo kìíní yẹn ti zẹ ọzẹ àbí ọzẹ ọdọ àdúgbò ṣirú àbí kìíní yẹn zẹ àbí ọzẹ sọ́tọ̀ ní zẹ ọ̀tọ̀ ní zẹ zẹ zẹ ọ̀tọ̀ ní zè wọn náà sọ wọ́n báyìí sọ́tọ̀ ní zè ọ̀tọ̀ ní zè zè zè zè zè ọsí ọsí àbí ọsẹ mbọ mbọ mbọ tọ́ ọ bá ti má gbọ́ ọsẹ dáadáa yọ ọsẹ sáko rẹ o eh, alikotina sọláàtì eh, ẹ kàzá adúgbẹ́lódò ọlọ́run. kò sí ní tójú rọrùn bó ti rọrùn yìí ẹgbẹ́ ẹgbẹ́ àwọn tàná lẹ́sẹ̀ ni. kò sí ní tójú rọrùn bó ti rọrùn yìí ẹ̀yẹ àgámọ́ àwọn tàná nídìí ni gbogbo ọmọ lẹ́yìn tó bá yẹ àgámọ́ àwọn tó jẹ́ aṣáájú rẹ̀ nídìí tó bá dọ̀la òun náà níbi kan jòkó gbogbo ọmọ lẹ́yìn tó bá gbé aṣáájú rẹ̀ lẹ́sẹ̀ pé kò ń kọ́ ọ máa jẹ́ ọmọ sẹ́. kórìíre sì máa bá ọ ọ dájú kó lọ jíjà ju ọ̀gá tó padà ṣòfò mẹ́ lọ. Eh. adúpẹ́ lọ́dọ̀ ẹ̀yin lẹ́jọ́ kan wá ó balẹ̀ inú wa wá ń dùn káàkiri bàbá bàbá ń wo láìfù náà báyà ni ọlọ́run ṣeun tó jẹ́ kí yẹn yẹn tán adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run àwa adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin lọ́kùnrin lóbìnrin. tẹ́ ń wá gbogbo ìgbà tẹ́ ẹ jẹ́ káyé yìí ó pa sófo gbogbo tí ń jẹ́ràn ìgbésí ayé yìí ò ní pa sófo. bàbá wa Wálíngèrì o bàbá ni tó bí àwọn ọmọ rẹ̀ kalẹ̀ sáyé wọ́n ní one point eight million náà fi ṣe tíà náà fún wa a dúpẹ́ fún yín bàbá bàbá rẹ̀ ni ó bímọ rẹ̀ bàbá àgbákò bí ọmọ àgbákò ẹ̀yin lẹ yára lẹ fi bí àwọn tó dá a kalẹ̀ gbogbo ń tẹ bí ẹ̀ ní masare wọn ẹni ọba sàmì fún wọn yóò rí bẹ́ẹ̀ fóun náà bẹ́ẹ̀ làwọn màmá wa nínú ilé ẹ̀ tún fojú rí ẹ̀ tún fojú rí ẹ̀ ní fojú rí ku wa mọ́ ìdùnnú tẹ̀ ń rí iná lókù tẹ́ máa rí bẹ́ẹ̀ ti rí tí ó pẹ́ tí ó pẹ́ tí ó pẹ́ tí ó pẹ́ nù ẹni ọba sàmì fún wa ògbónú létí iná ò ní kú èyí tí bàbá wa mọ̀ lánàá ṣé wùdà àlùkò sọ yẹn ó ti rí bẹ́ẹ̀ láwọn jẹnẹrétọ̀ tó yàwé àwọn jẹnẹrétọ̀ tí ó máa dún tẹ́ ẹ̀ ní mọ̀ pé ń dún ìyá tàbí mi mọ̀ ẹ́ jọ àwọn tíkàstà tíkàstà gangster àwọn olókùn tí máa fa ọwọ́ yọ àwọn gig gangster ọdún bọba ti ọba ti gbiná lé báyìí tó gbiná lé báyìí yóò máa ṣe àyín àyín àyín àyín àyín. bàbá wa wá ní ó kọ ọlọ́run tá a fẹ́ dá yìí ọlá pé kò tí kò tẹ́ gbogbo ń tó tara yáde òní tiwọn òní tẹ. La ilaha illallah Muhammadun Maulana. La ilaha illallah Muhammadun Maulana. La ilaha illallah. Sọ́dà kí bàbá wa ṣéun alukọ bí wọ́n ti ń ṣiṣẹ́ gbogbo wa yìí sọ́dà ká má dùn wọn nínú la ilaha illallah muhammadun maulana. ẹ ń wí dáadáa ẹ ti bá nílì yẹn lánàá lé o. Allahu ya Allahu ya Allahu. Ya Malik ya Halik Qasidi ya Gausahu. of life. wa sùn ẹni ọba fẹ́ dìgbà náà tó sì fẹ́ mú owó gidi wájú náà kó lè wá nẹ́bí lẹ́ẹ̀mẹ́ta. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم ربنا أفرج علينا صبرا وثبت قدامنا وانصرنا على القوم ẹ máa wélé ìlọlé pé àdúrà mi ọlọ́run